ìbá Elédùmarè ọlọ́jọ́ ìní kábíyèsí mo tún ti bá yín mú product mi wá o mo bá yín mú product mi wá <laughs> ọ̀pọ̀ ìgbà la máa ń sọ wípé àwọn bitters tá máa ń lò yẹn òun ló máa ń help wa láti ṣẹ́gun akọ̀jẹ̀dí láti ṣẹ́gun infection àwọn gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara nú ẹ̀jẹ̀ òótọ́ ni but ká tó lọ sórí ẹ̀ ká tó lọ sórí ẹ̀ ẹ máa rántí pé tí bitters náà bá tó pọ̀ jù ó máa ń jẹ́ kí sugar level kó low sugar level máa ń low lágọ̀ ara so correction ni wípé tó bá ti ń lo bitters irú eléyìí ó ní nǹkan kan tí o máa máa fi omi ilá omi ilá tàbí ilá tẹ́yà bá sè ó ní bí o ṣe máa fi omi ilá tó fi máa máa correct sugar level ẹ̀ kó má bàa lóòjù tí bitters bá ti pọ̀ jù lára lénìí kí n tó sọ àwọn nǹkan méjì tí mo fẹ́ sọ pàápàá jùlọ lórí àwọn ìdí tí a ò ṣe gbọ́dọ̀ gbàgbé ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe kan ni mo fi wọ́n wá ètò rárá ìṣẹ̀ṣe ló wà ewé àti egbò herbs ni mo pòpọ̀ síbẹ̀ láti tọ́jú àwọn arúgbó wa láti tọ́jú ọkùnrin àti obìnrin tí wọn ò lè ṣe déédéé ẹ̀rẹ́ lomi tó bá ti ń lo bitters yẹn ó máa kí ọ̀jẹ̀dí yẹn ó máa cure infection yẹn lára but a discover pé ó sì máa ń rẹ òun láti inú tó bá ti ń rẹ láti inú bóyá glucose lágọ̀ ara ẹ̀ àbí sugar level ẹ̀ ó ti low ìgbà yẹn ló máa nídìí ilá ilá tẹ̀ ń wò yẹn ọlọ́run dá fún iṣẹ́ kan ni but tó bá ti tó àsìkò màá gbé wa débẹ̀ yẹn náà now coming back to what I was trying to insinuate lẹ́ni àwọn iṣẹ́ díẹ̀ méjì mẹ́ta wà ó tí a fẹ́ ṣe ẹ̀ rí i pé ọ̀rọ̀ ti di pé kọ́ máa bú àwọn pásítọ̀ kọ́ máa bú àwọn àfáà kọ́ máa sọ̀rọ̀ òdì àwọn kan tiẹ̀ ti wá sọ di bísínẹ́sì báyìí wọ́n ní òòrùn payọ̀ inú òrí ń dùn ìgbàgbé ló ṣe òrí ó gbàgbé wípé tí òòrùn tó ń pa iyọ̀ tó bá kù lórí iyọ̀ <laughs> tóòrùn yẹn bá dé orí òun ó máa léwu fóun èyí túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn tó bá wà láyìíká wa tí wọ́n bá ń la nǹkan kan kọjá tó léwu tàbí tó burú ẹ má jẹ́ ká máa jó ká máa yọ ẹ jẹ́ ká wá solution fún wọn nítorí pé a ò mọ tẹni tó tún lè ṣe ló fi jẹ́ pé solution lèmi máa ń prefer ká wá sí nǹkan kì í ṣe pé ká máa bára wa jà tàbí ká máa búra wa now ibo ni mo wá ń bá ọ̀rọ̀ mi lọ lónìí ibi tá à ń lọ òpó ibi tá à ń yà òun ló pọ̀ àwọn nǹkan kan wà nínú ilé ẹ tó ń gbé yẹn tó bá ń fààyè gbà á ó máa máa ba agbára jẹ́ agbára jẹ́ nǹkan tó ṣe pàtàkì tó dẹ̀ jẹ́ nǹkan àlèmọ́nì nínú nǹkan tí a jogún gẹ́gẹ́ bí nǹkan ìṣẹ̀ṣe àwọn bàbá wa kí wá ni àwọn nǹkan tó lè máa ba agbára jẹ́ tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí kí ni àwọn nǹkan tó ń ba agbára jẹ́ tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí ǹjẹ́ o mọ̀ wípé ìpàdé àwọn ẹlẹ́yẹ pàápàá jùlọ ìpàdé àwọn ẹlẹ́gbẹ́ àwọn ẹlẹ́gbẹ́ orí àkìtàn tó bá ń gba àwọn ẹlẹ́gbẹ́ orí àkìtàn láàyè lọ́gànjọ́ òru nínú ilé ẹ̀ ó máa máa ba iṣẹ́ jẹ́ mọ́ ẹ lára tí o bá ń gba àwọn tó jẹ́ ẹlẹ́gbẹ́ orí àtàn tó o bá ń gbà wọ́n láàyè nínú ilé ẹ̀ àwọn wá ní àwọn ẹlẹ́gbẹ́ orí àtàn báwo ló ṣe lè dá wọn mọ̀ àwọn nǹkan pẹ́pẹ̀pẹ́ méjì mẹ́ta kan wà táwọn kì í kíyèsí tó dẹ̀ ní ewu gidi nọ́mbà one àwọn ẹlẹ́gbẹ́ orí àtàn torí pé ibi tí dustbin bá ti wà ibi tí àwọn nǹkan tí èèyàn ò bá lò mọ́ àwọn nǹkan tí èèyàn bá jẹ kù ibi tó bá ti wà ibẹ̀ làwọn máa ń wà ìdí nìyí tó fi jẹ́ wípé ilékílé tí ẹ bá ti gbé dustbin sí inú kíṣìn ní tàbẹ́ gbé sí ẹ̀gbẹ́ bẹ́ẹ̀dì àbẹ́ gbé sí pálọ̀ àbẹ́ gbé sẹ́ǹkùlé ilékílé tí ẹ bá ti gbé nǹkan bẹ́ẹ̀ sí ẹ máa ṣàkíyèsí wípé àwọn aráabí yẹn sábà lò wọ́n máa ń lò lóru torí ibi táwọn ti máa ń ṣèpàdé tiwọn nìyẹn ilékílé tí ẹ bá ti gbé dustbin sí overnight ẹ gbọ́ dáadáa o má fi ṣeré o má wò pé kí ló àwọn wíkì ni bàbá yìí sọ hmm. kì í ṣọ̀rọ̀ eré o ọ̀pọ̀lọpọ̀ alágbára ènìyàn wọ́n máa wò pé à ah, kí ló dé mò ń lo iṣẹ́ kò mò ń gbé iṣẹ́ sílé oúnjẹ fáwọn kan kò jẹ́ fèmi kí ló ń baṣẹ́ jẹ́ ẹ gbọ́ number one tí ènìyàn bá ń gba àwọn ẹgbẹ́ àkìtàn láàyè nínú ilé ó máa ń ba iṣẹ́ dáadáa jẹ́ ó lè má ba oògùn kà jẹ́ ó lè má ba àwọn oògùn ọ̀wọ̀ pẹ́pẹ̀pẹ́ kan jẹ́ ṣùgbọ́n ó láwọn nǹkan tó máa ń bàjẹ́ o ẹgbẹ́ orí àkìtàn ọ̀tọ̀ ẹgbẹ́ alákìísà náà wà o àwọn alákìísà yẹn ló jẹ́ pé tí wọ́n bá ti rí nǹkan tó dáa inú wọn máa bí wọn ara wọn náà làwọn tó ń bá wa jà because we are trying to illuminate the world we are trying to give the adequate information our generation need we are trying to bring it out and they are not happy with it. àwọn ẹlẹgbẹ́ alákìísà má gbà wọ́n láàyè nínú ilé ẹ̀ tó o bá fẹ́ débi tó ń lọ lásìkò tó o dẹ̀ fẹ́ kíṣẹ́ máa dáhùn má gba ẹlẹ́gbẹ́ àkísà láàyè nínú ilé àwọn oní ẹgbẹ́ alákìsà tó o bá ti bí wọn lọ́mọ wọ́n máa ń sábà lo aṣọ dọ̀tí that's why you have to go for deliverance if you fall into that section wọ́n máa ń sábà kó fún wọn ní aṣọ one million kò jọ wọ́n lójú ọmọ àfipò lẹ̀ ńsìnsìn wọn ò fi ṣe kà kádàrá tó bá ìpín tiwọn wá sílé ayé nìyẹn àyànmọ́ tó rìn pẹ̀lú ìpín tiwọn nìyẹn láyé ẹgbẹ́ alákìísà ni àkísà máa ń pọ̀ nínú ilé tí wọ́n bá wà. àwọn tó bá ṣàkíyèsí nìkan ló lè rí nǹkan tí mò ń sọ yìí o àwọn tí wọ́n bá jẹ́ ẹgbẹ́ alákìísà yẹn àkísà máa ń pọ̀ nínú ilé tí wọ́n bá wà ewu tó wá wà ńbẹ̀ ni wípé ìwọ gẹ́gẹ́ bí alágbára o ò gbúdọ̀ jẹ́ kí àkísà yẹn kó wà níbi tó bá ń sùn lóru mọ́jú torí bẹ́ẹ̀ làwọn ti máa ń ṣèpàdé nígbà tí ìwọ bá ti sùn àwọn ibi tí àkísà bá wà nínú ilé àwọn ẹgbẹ́ alákìísà máa ń lọ síbẹ̀ láti ṣèpàdé wọ́n dẹ̀ máa ń ba nǹkan agbára jẹ́ nínú ilé ó di méjì o o gbọ́dọ̀ make sure bó ṣe lè hùn kó rí o gbọ́dọ̀ make sure wípé tó o bá fẹ́ sùn wàá make sure wípé gbogbo ajá pépà sínú ilé eh, àwọn àlòkù abọ́ nínú yàrá àwọn aṣọ tó ti dọ̀tí aṣọ ọ̀nù lẹ̀tẹ́fẹ́ nínú ilé jẹ́ kí wọ́n kó kúrò nínú iyàrá tí o máa ń sùn o. make sure pé o kó kúrò nínú iyàrá tó máa ń sùn àìjẹ́ bẹ́ẹ̀ àwọn emèrè àkísà wọn ò ní jẹ́ o gbádùn. nọ́mbà tírì kí ló máa ń fi ìyà jẹ alágbára àwọn nǹkan wo ló ń fi ìyà jẹ alágbára lọ́kùnrin lóbìnrin ara ẹ̀ ni mo tún fẹ́ sọ yìí o. tó o bá bí ọmọ tó jẹ́ olú ọmọ àbó bí ọmọ tó jẹ́ ẹlẹ́gbẹ́ tó o bá lé ìyá ẹ̀ síta gbìyànjú láti fa ojú ọmọ yẹn mọ́ra o. òótọ́ ni wípé ọ̀tọ̀ ni ìyàwó ọ̀tọ̀ ni aya o ìyàwó wà aya wà ìyàwó máa ń dúró tini kalẹ̀ aya ò kì í dúró tini kalẹ̀ ibi tá a bọ̀rọ̀ dé ibi tó lágbára gan ni o ìyàwó máa ń dúró tini kalẹ̀ aya ò kì í dúró tini kalẹ̀ àwọn tó jẹ́ aya yẹn alágbára ni wọ́n most of them wọ́n lọ́kọ ọ̀run most of them wọ́n ti lọ́kọ rí most of them wọ́n níbi tí wọ́n bìlọ́ǹgì sí ọ̀dọ̀ tí ẹnìkan kọ́ ni wọ́n bìlọ́ǹgì sí ó ṣeé ṣe kó má bàa dúró kalẹ̀ ṣùgbọ́n ìyàwó ẹ̀ á dúró kalẹ̀ bóyá kó ti fẹ́yàn rí ṣùgbọ́n torí pé ó jẹ́ ìyàwó ẹ̀ á dúró sọ́dọ̀ ẹ̀ kalẹ̀ kó lẹ́gbẹ́ jù bẹ́ẹ̀ lọ òun ló máa jẹ́wọ́ fún ẹ pé wá md sweetheart my Rob my honey my whatever á pè ẹ́ lórúkọ tó bá fẹ́ pè ẹ́ á jẹ́ kó yé ẹ wípé òun nírú agbára báyìí lára ó dẹ̀ máa ma fìyà jẹ ẹ́ tí o ò bá ti ṣe nǹkan báyìí tí o bá ti ṣe nǹkan báyìí á sọ fún ẹ ṣùgbọ́n tó bá fẹ́ dájú ẹ kò ní sọ fún ẹ àwọn yẹn ló máa ń sábà ò bá jẹ́ àfà ò bá jẹ́ wòlíì ò bá jẹ́ pásítọ̀ ò bá jẹ́ babaláwo gbàgbé ẹ̀ tí ò bá ti rí solution táṣìírí yẹn ò bá ti tú sí ẹ lọ́wọ́ tó o dẹ̀ kíyèsára pẹ̀lú àwọn nǹkan tí mò ń sọ yìí tó o fọ́lù ẹ̀ ó máa léwu ó méwu dání. ọ̀pọ̀lọpọ̀ máa ń fẹ́ kí ìyàwó wọn jẹ̀yà tó bá ti fi wọ́n sílẹ̀ kò sí problem tó o bá ti jẹ̀bi ẹ̀ but tó bá gbé ọmọ ẹ dání ọmọ ẹ tó gbé dání tó bá jẹ́ olú ọmọ ni ọmọ ẹ tó gbé dání tó bá jẹ́ alágbára ọmọ ni ọmọ ẹ tó gbé dání tó bá jẹ́ ológun ọmọ ni ó léwu fún ẹ o. bí wo àti ẹ ṣe lè máa jà tó make sure wípé o ò jẹ́ kí ó ba àárín ìwọ àtọmọ ẹ jẹ́ kódà ìyàwó tuntun tó bá fẹ́ sílé kò gbúdọ̀ bá àárín ìwà àtọmọ ẹ jẹ́ ìyàwó tuntun tó bá wọlé ẹ tó o bá ti lọ jẹ́ kó bá àárín ìwà àti ọmọ ẹ jẹ́ tọmọ bá jẹ́ ẹlẹ́gbẹ́ ọmọ gbọ́ ọ dáadáa tàbọ́mọ lọ jẹ́ alágbára ọmọ tàbọ́mọ lọ jẹ́ emèrè omi tí ò jẹ́ kó tọ́jú ọmọ yẹn ó máa máa ba nǹkan jẹ́ lára ẹ̀ níbikíbi tó lè ń kó wa ẹ máa rọ́pọ̀lọpọ̀ á máa wò pé bóun ṣe lágbára tó yìí bóun ṣe nímọ̀ tó yìí kí ló ń ṣẹlẹ̀ òun ò tẹ̀síwájú ju báyìí lọ lọ ṣàkíyèsí àwọn nǹkan tí mò ń sọ fún ẹ yìí. ó di mẹ́ta orí ìkẹta yẹn náà ni mo ṣì wà má ẹ̀fà jẹ́ kí ìyàwó tó fẹ́ kó ba àárín ìwà àti ọmọ ẹ tó jẹ́ alágbára ọmọ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ló wá àwọn bàbá wọn wá sáyé tó o bá ti jẹ́ kọ́mọ yẹn jìnnà sí ẹ jù kó o lóògùn ju àrọ̀ ni lọ ó máa máa ba oògùn jẹ́ o. tó o bá lóògùn ju àrọ̀ ni lọ ó máa máa ba oògùn jẹ́ o. òtítọ́ ni wípé àwọn aláfojú di ayáwà kí ló jẹ́ agbára wo ló ní tí ò bá ń ṣe mí kí ló rò pé ó lè dà wọ́n wà bẹ́ẹ̀ ṣùgbọ́n gbọ́ mi yé mo fi ọlọ́run bẹ̀ ọ́ irú ìjàkíjà irú awọ̀káwọ̀ tó lè wà láàrin ìwà àtobìnrin yẹn má jẹ́ kó affect ìwà àtọmọ ẹ pàápàá jùlọ tọmọ yẹn bá lọ jẹ́ ọmọ ẹ wàá jẹ ìyà gan-an o máa pe wòlíì lékè o máa pe àáfàá lékè ìwọ àti babaláwo máa búra yín tẹ́ máa jà meanwhile kì í ṣe pé babaláwo yẹn ò mọṣẹ́ kì í ṣe pé wòlíì yẹn ò mọṣẹ́ kì í ṣe pé àáfàá yẹn ò mọṣẹ́ ṣùgbọ́n orí máa ń bá orí wíjọ́ ìṣẹ̀dá ọmọ yẹn máa máa pè é níjà o ò gbọ́dọ̀ jìnnà sí ọmọ yẹn jù gbọ́ mi dáadáa lọ ṣàkíyèsí ìgbà tó bá dẹ̀ ti ń fún ọmọ yẹn ní nǹkan wà á ṣàkíyèsí wípé ìyanu màmá déédéé máa ṣẹlẹ̀ tí ò ní yí ẹ nǹkan tó ń ṣe tí ò dún tẹ́lẹ̀ yẹn náà ló tún máa ṣe tó máa dún go and watch it. bódà ìjẹ́wọ́ náà lóbìnrin tó kọ ọmọ sọ́dọ̀ bàbá tó jayé lọ ẹ lọ ṣàkíyèsí kẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá tó máa ń kọ ọmọ sí bàbá lọ́rùn tí bàbá máa ń da fèsì yẹn ọ̀nà máa máa ṣí fún bàbá yẹn bàbá yẹn sì máa máa rí ọ̀nà díẹ̀díẹ̀ ó lè má pọ̀ ó dìpẹ́ lé bí IQ bàbá yẹn bá ṣe tó ó dìpẹ́ lé bí knowledge bàbá yẹn bá ṣe tó ọ̀nà sì máa máa ṣí fún ó máa máa rí oúnjẹ obìnrin yẹn bó ṣe lọ ló ṣe máa padà ẹ lọ wádìí ẹ o kó wọlé onímọ̀ọ́sàn kó fẹ́ mọtì bílọ́níà tí ò bá ti lọ wá ojúrere ọmọ yẹn bó ṣe lọ ló máa padà ẹ lè irú obìnrin bẹ́ẹ̀ máa ń gbé àìsàn tí ò gbóògùn padà ni. ẹ lọ wò irú obìnrin bẹ́ẹ̀ máa padà sílé pẹ̀lú àìsàn tí ò gbóògùn tàbí kí wọ́n kú síbi tí wọ́n lọ I'm talking from research and experience. mo máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà yìí pé ọgbọ́n tèmi kì í ṣe ti ayé ìmọ̀ mi kì í ṣe ti ayé ẹ̀kọ́ mi kì í ṣe tí mo gbà lọ́wọ́ ènìyàn kò yé àwọn èèyàn tó bá tásìkò tí máa fi yé yín máa sọ. ẹlẹ́ẹ̀karùn-ún tí mo fẹ́ sọ fún wa kí ló máa ń fà á táwọn èèyàn sọ pé wọ́n fẹnu àbùkù kan ìṣẹ̀ṣe kò sí ṣẹ̀ṣe mọ́ kò sóògùn mọ́ kò séwé mọ́ kò ségbò mọ́ ẹ sọ bẹ́ẹ̀ mọ́ ẹ fẹnu àbùkù kan ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe wà ewé wà egbò wà àdúrà ń gbà lórúkọ jésù àdúrà ń gbà o lórúkọ ànábì mọ̀ọ́mọ̀ adéwálé àdúrà ń gbà o ṣùgbọ́n ẹ gbọ́ kí ló máa ń fà á tó fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ tó ní agbára ó máa ń dé àárín méjì kan wọn kì í rí agbára lò ẹlẹ́ẹ̀karùn lélẹ́yìí tọ́jú ẹ̀ ìwọ tó o bá jẹ́ alágbára tó dẹ̀ jẹ́ oníṣègùn tó ń pawọ́dà má máa kó nǹkan ìṣègùn ẹ síbi tí ìwọ àtìyàwó ẹ bá jọ ń sùn that's why ilẹ̀ fi máa ń rí ọ̀pọ̀lọpọ̀ tí wọn kì í lè pààrọ̀ aṣọ tí wọn kì í lè tẹ̀síwájú tó bá ga díẹ̀ tó lọ wájú díẹ̀ tó lọ sàá á tún padà jábọ́ wálẹ̀ torí àwọn ewé àtegbò yìí àwọn ètò àdúrà tá à ń ṣe yìí wọ́n dàbí ọmọ tuntun ni tẹ́ ẹ bá ti bímọ tuntun ẹ gbọ́dọ̀ tọ́jú ẹ̀ ọmọ tẹ́ ẹ bá ti bí tẹ́ ò bá ti tọ́jú ẹ̀ á bẹ̀rẹ̀ sí ní ké fún ìnira tí ìnira yẹn bá ti pọ̀ jù ọmọ yẹn á padà síbi tó ti wá o. dáàsọ ẹlòmíràn ní kò sí bóun ṣe jẹ́ òun lówó òun lóògùn òun lágbára tó bá ti jẹ́ pé nu yàrá ti wà àti ìyàwó ẹ̀ ń sùn ìyàrá kan ṣolẹ̀ dìjọ́ ń sùn. tí o tí ì dé ìpele pé ìyàwó ẹ ní yàrá tiẹ̀ ìwọ náà ní yàrá tiẹ̀ tó dẹ̀ ń pèrè lólóògùn yọ ayé lánàá o. <laughs> you will just be rotating bí orin ọ̀rẹ́ wa broda wa dẹ̀bi wina dẹ̀bi lana o ṣé dẹ̀bi mumu ni dẹ̀bi lana o ṣé dẹ̀bi mumu ni ọlọ́run gbéyàn sókè ẹ̀yin wá ṣubú rẹ̀ olúwa gbéyàn sókè ẹ̀yin wá ṣubú rẹ̀ àti jẹ lọ́nà o ẹ ò lè bá wa you be lana you be mumu tó o bá ń kó nǹkan àṣírí agbára ẹ sínú ibi tí ìwà àtìyàwó ẹ ṣoṣo ń sùn ọmọ máa disappoint ẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan not all the time ọmọ máa jẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan o ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọn ní jẹ́ bó ṣe lè hùn kó jẹ́ wípé owó pọ̀ lọ́wọ́ ẹ òòró ba yàrá ńlá àbáyé ò tí gbà ẹ́ tó make sure wípé o ní ọ́fíìsì tí àwọn nǹkan ẹ̀ṣọ́ agbára máa ń wà alágbára kágbára tí ò bá tí ní ọ́fíìsì is a beginner you are a starter you are just a learner. àwọn àjò kan wà tó o bá lọ ṣe tó bá jẹ́ pé yàrá kan ṣo ni wà tí ìyàwó ẹ̀ ń wà tí ò bá ti ní ṣe pẹ̀lú pé bóyá o ṣẹ́ṣo tó bá ṣẹ́ṣo tó bá gbé sínú yàrá tí wà tí ìyàwó ẹ̀ ń wà kò lè ṣiṣẹ́. tó bá ṣe nǹkan ọ̀wọ̀ tó bá gbé sínú yàrá tí wà àtìyàwó ẹ̀ ń sùn kò lè ṣiṣẹ́ ó dẹ̀ máa níyín lára gan. tó bá ṣe nǹkan agbára tó bá ń gbé sínú yàrá tí wà àtìyàwó ẹ̀ ń wà tí wà tọkọ ẹ̀ ń wà ó máa ní iṣu bí ẹni tó ní mọlẹ̀ ni tó wá gbé mọlẹ̀ sínú yàrá tóun àtìyàwó ẹ̀ ń wà. ìṣẹ̀ṣe wà láàyè tiẹ̀ ẹ má jẹ́ àtọ́ra wa jẹ àdúrà wà láàyè tiẹ̀ àṣẹ inú àṣẹ ẹnu ó wà láàyè tiẹ̀ ẹ jẹ́ jẹ́ ká kó gbogbo ẹ̀ pọ̀ but ẹ tó bá ṣe ẹ̀yọ́nú bí ọṣẹ ẹ̀yọ́nú kò ní problem o lè báyàwó ẹ̀sùn tán kó tún bu ọṣẹ ẹ̀yọ́nú á ṣiṣẹ́ ọkọ ẹ lè bá ẹ̀sùn tán kó tọwọ́ bọ náà ṣe ẹ̀yọ́nú kó lọ wẹ̀ á dáhùn but tó bá ti ní àwọn nǹkan agbára tó ti ní àwọn nǹkan èèwọ̀ <laughs> tó ti ní àwọn nǹkan tọ́lọ́run dá sínú igbó tó jẹ́ pé strong bí nǹkan abẹ̀mí yàtọ̀ sí pé wọ́n ń lo apá wọ́n ń lo orí wọ́n ń lo èèyàn o àkóbá gáfárà ọlọ́run ti wà olóró ẹ̀ ní májèmú adúláwọ̀ foundation. ṣùgbọ́n tó bá sì mọ ní nǹkan ẹ̀yọ́nú ewé egbò oyin ẹ̀ à ń fi fanta ṣàdúrà à ń fi sprite ṣàdúrà à ń fi mirinda ṣàdúrà ọtí ẹlẹ́rìndòdò oyin àwọn nǹkan àdúrà àwọn nǹkan dídùn dídùn a fi ń ṣàdúrà ìyọnu ewé òòrí ẹran gbogbo yẹn sì lọ ṣùgbọ́n tó bá ti jẹ́ nǹkan tó strong nǹkan agbára nǹkan agbára bíi kọ́ fẹ́ pa ẹ́ ọ́n lè pa ẹ́ nǹkan tó fi sára tí ò jẹ́ kó rí ẹ mú àbí kó mú ẹ kó tó padà fi ẹ́ lẹ̀ kó rí pé ò ṣeé fi ṣe nǹkan kan tó bá ti ń kó sínú yàrá tí wà àti ọkọ ẹ̀ ń sùn inú yàrá tí wà àti ìyàwó ẹ̀ ń sùn tó bá ti ń wà lára ẹ nígbà tọkùnrin bẹ sùn tó ń wà lára ẹ nígbà tó ń bóbìnrin sùn ẹ má jẹ́ kí n tún ẹ àwọn kan ní kò sí nǹkan kan ó dìgbà tí nǹkan bá ṣẹlẹ̀ kó tó mọ̀ pé mẹ́wàá wà. èmi ò kí ń báyọ̀ jiyàn tó bá ní pé kò sí nǹkan kan nothing dey happen kò sí yẹn mọ́ à wàá mọ̀ pé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wà. mi ò fẹ́ gbà wá lásìkò ẹ jẹ́ ká lọ sínú díẹ̀ lára àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ bá wa sọ lénìí kí ló dé tó fi dàbí ẹni wípé ọ̀pọ̀lọpọ̀ ṣọ́ọ̀ṣì ń fail kí ló dé tí àwọn èèyàn ṣe ń complain wípé ọ̀pọ̀lọpọ̀ àfáà ń fail kí ló dé tó fi dàbí ẹni pé àwọn èèyàn ń complain wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn leaders politically secularly educationally wọ́n ń fail wa nǹkan ńlá kan ló fà á We are in the era of illumination. We are in the era of evolution. Things are changing now. Àwọn tó bá létí tó fẹ̀ nínú ló lè gbọ́mi yé tá a pè létí inú. Ẹ ti gbọ́ nípa two thousand years kan ìgbà Ádámù dé ìgbà Noah ẹ ti gbọ́ nípa two thousand years kan ìgbà Noah dé ìgbà Jésù that's why kàlẹ́ndà Jésù ní gbogbo àgbáyé ń lò torí pé kí ni àwọn Roman Empire wọ́n gbé àwọn Roman powers wọ́n àwọn wọ́n wọ́n jẹ́ ìlú tó lágbára àgbáyé wọ́n darí ayé pẹ̀lú agbára wọn wọ́n lo kàlẹ́ndà wọ́n dẹ̀ mọ̀ nípa ẹ̀yìngbà tí Kristi kú torí ọba wọn ló pàṣẹ pé kó lọ kàn mọ́gi láti ìgbà náà dísẹ́ àtàwà yìí kàlẹ́ndà ìgbà yẹn ni wọ́n ń lò after death that's why àwọn mùsùlùmí á sọ fún yín pé àwọn ò lo kàlẹ́ndà roman àwọn ní kàlẹ́ndà hijira tí n bá ṣe mistake i don't know maybe i see any muslim watching me most of their fast they have their own calendar wọ́n ní hijira calendar if you are there please let me know dáa pé mo sì lẹ́nìkan sí méjì tó ń wò mí báyìí if you are a muslim are you aware of muslim islamic calendar if you are aware let me know tó bá mọ̀ nípa kàlẹ́ndà àtàwọn mùsùlùmí jẹ́ kí n mọ̀. kàlẹ́ndà tiwọn náà tún yàtọ̀ sísí àwọn romans tí gbogbo àgbáyé ń lò but nífọwọ́sowọ́pọ̀ àwọn colonial masters àwọn tó kó ayé tó kó ayé sí abẹ́ agbára àṣàkóso ìlú wọn bí England bí America and co bí àwọn ará ìlú Saudi àwọn kan gbà yí pé kí nǹkan ṣàwà bó ṣe wà but AD yẹn náà tún ti pé twenty four báyìí that means after the death of Christ two thousand years ní ìti lọ. ó sì lé twenty four ẹ wá lọ farabalẹ̀ kẹ́ wo àwọn ọmọ tó kéré sí twenty four years ẹ rí i pé wọn ò fi taratara lépo lójú wọ́n gbà ọ̀rọ̀ wọn gba ìtọ́ni ńlá tó lágbára torí pé we are in another era ayé tuntun tó ń pariwo tí ò yí ọ̀pọ̀lọpọ̀ ìjọba tuntun tó ń pariwo tí ò ọ̀pọ̀lọpọ̀ àsìkò ẹ̀ ló ti dé yìí ẹni tó kú ló gbé o that's why ló fi gbọ́dọ̀ secure life ẹ spiritually physically kó lè lo ìgbà tiẹ̀ pé láyé torí pé adọ́run bọ́ ṣọ̀wọ́n wọ́n lè wà ṣùgbọ́n wọ́n ṣọ̀wọ́n torí àti gbọ́npa kú dàyà. àsìkò ikú Kristi náà ti lé twenty four báyìí now kí ni mo fẹ́ mú jáde mi ò lè lọ much lórí tọ́pìkì eléyìí ni màá kàn sáré fún wa níṣẹ́ kan sí màá dẹ̀ lọ màá tún padà wá why tí nǹkan fi change ẹ tẹ bá farabalẹ̀ tẹ bá wòye ẹ ṣàkíyèsí pé àsìkò ti change season ti change àwọn ọmọ yẹn gan sọ fún yín pé dádì nǹkan ti yí padà òótọ́ ni òṣùpá kọrin kan gbà kan ó ní láyé ọjọ́ sí ohun gbogbo ló ní bó ṣe rí o láyé ọjọ́ sí ohun gbogbo ló ní bó ṣe rí àmọ́ nísẹ̀yí gbogbo nǹkan ti yí padà o láyé ọjọ́ sí ohun gbogbo ló ní bó ṣe rí ìgbà kan làwọn kan ń complain ẹ̀rín nísìn àwọn kan náà wà wọ́n sọ pé oníṣẹ̀ṣe làwọn wọ́n dẹ̀ gbà pé àsìkò tàwọn ti dé meanwhile àsìkò tí wọ́n ti kọ́kọ́ wá àsìkò ìṣẹ̀ṣe ní ìgbà àwọn baba ńlá abrahamu ara ìwà tí wọ́n wù náà ni abrahamu fẹ́ wù tọ́lọ́run fi sọ pé no àsìkò ìgbà yẹn ti lọ lọ lo ẹran yẹn. ìrìnàjò abrahamu òun ló bí àwọn mùsùlùmí tó ń pa ẹran òun ló bí àwọn kìrìsìtẹ́nì tó ń ṣe kérésìmesì tí wọn ò fi pa àyàn mọ́ òwe ni màá fi máa sọ̀rọ̀ mi o ẹni tó bá lọ́gbọ́n ọdún tó dẹ̀ bẹ̀rù ọlọ́run kó máa tẹ̀lé mi so àsìkò abrahamu yẹn tó bí mùsùlùmí tó bí kìrìsìtẹ́nì yẹn náà òun àsìkò kristi o àtànábì mọ́ọ́mọ́ o àsìkò yẹn náà ti dé two thousand o ló fi jẹ́ pé ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì lásìkò tá a wà yìí wọ́n máa nídìí ọ̀pọ̀lọpọ̀ àdúrà láti lè máa meet up because two thousand tí wọ́n ti pé but mi ò mọ mọ́ọ̀tì nípa títa àwọn kàlẹ́ndà mùsùlùmí mi ò mọ nǹkan tó ń sọ but ẹ rí i pé àwọn mùsùlùmí kan ń dìde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìgbà wọn yàtọ̀ sí ìgbà títí tẹ́lẹ̀ wọ́n dẹ̀ ń jẹ́ alágbára wọ́n dẹ̀ ní revelation tí wọ́n fi ń operate iṣẹ́ ìránṣẹ́ wọn but ìyẹn ò sọ pé kò sí ìgbà wọn baba ńlá abrahamu tí wọ́n ń bọ oríṣiríṣi ìyẹn ò sọ pé kò sí ìgbà yẹn mọ́ ìgbà yẹn wà o bíbélì náà ló sọ o bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ̀ but ìgbà wọn baba ńlá abrahamu yẹn abrahamu ti change ẹ̀ abrahamu ti change ìgbà wọn baba ńlá tiẹ̀ àwọn baba ńlá ẹ̀ máa ń bọ nǹkan tó pọ̀ débi pé olójú nǹkan tí wọn ò lè fi bọ nǹkan òun náà ló fà á tóun náà ṣe sọ pé kò sí nǹkan tóun ò lè fi bọ nǹkan kọ́lédùmarè tó sọ pé págà má dán wò ó yá áńgẹ́lì pàtó ọwọ́ ẹ tẹ́ran fi jáde tí ò bá ríbi tó ti ṣerú ẹ̀rí kò ní ṣe o but àsìkò yẹn ti kọjá láti gba Abrahamu la ní iléyá tá a dẹ̀ ní kérésìmesì mi ò mọ̀ bóyá gbọ́ mi. then after two thousand years after the death of Christ náà tún ti pé ó ti lé twenty four bá ṣe wà yìí ó ti lé twenty four báyìí twenty four tó lé yẹn òun ló ń fa evolving òun ló fa illumination tó ń ṣẹlẹ̀ òun ló fa evolution tó ń ṣẹlẹ̀ òun ló fa àsìkò tó ń yí padà òun ló fa àwọn nǹkan oríṣiríṣi tí ò yí àwọn ènìyàn ẹ lọ wo the way táwọn abàmì ẹran fi ń jáde nínú omi sìn. ẹ lọ wo the way tí technology tó fi rise lọ́wọ́ tá a wà yìí débi pé àwọn èèyàn kò fẹ́ bẹ̀rù ọlọ́run mọ́ ẹ lọ wo the way tí àwọn ọmọ kéékèèké tí wọ́n fi wà forward tí wọ́n fi wà wayward sí ọ̀rọ̀ òbí most of them go fẹ́ gbọ́ nǹkan tóbi sọ wọn ò fẹ́ gbọ́ nǹkan tí leader sọ ayé ìgbà yẹn bàbá mi sọ pé màmá sọ pé ayé bàbá sọ pé màmá sọ pé nìyẹn ayé tá wà ń sìn yìí àwa ọ̀dọ́ sọ pé That's why you are seeing protests everywhere. Things cannot continue like this. We have to do this. We have to do this. We have to do this. You have to change. Because as as in wọnú ayé mi. Mo fẹ́ dúró mẹ́yìn náà. Kò wá ṣe ipá. Ẹ̀gbọ́n bó ṣùgbọ́n ṣe sọ ni. Ó ní gbogbo ẹni tó lùwà bá kọ mọ́ ló lè là kì máa ṣe tipátipá kì í ṣe tipátipá o àní kò gbọdọ̀ jí tọ́lá inú ẹ̀ ló ti ní obìnrin tó bá mọ kú tó pọ̀ bẹ̀ kò gbọdọ̀ jí pọ́nlá ọ̀rọ̀ wà ń bẹ̀ revelation ni bàbá yẹn fi kọrin that's why gbogbo orin tó bá fi revelation kọ evergreen ló máa jẹ́ àsìkò yìí ẹ ṣọ́ọ̀ṣì àlá lọ ṣọ́ọ̀ṣì àsìkò yìí ẹ mọ́sálásí àlàlè lọ mọ́sálásí àsìkò yìí ẹ ojúbọ ọgbà àlàlè lọ sójúbọ ọgbà ṣùgbọ́n ẹ má yọ kìrìsìtẹ́nì pásìkò wọn lọ o ẹ má yọ mùsùlùmí pásìkò wọn lọ o pé àsìkò ìṣẹ̀ṣe ló wá dé no àsìkò ìṣẹ̀ṣe ti wà tipẹ́tipẹ́ o àwọn nǹkan kan náà ló ṣẹlẹ̀ o tí ó fi di wípé kìrìsìtẹ́nì àti mùsùlùmí dé o tó fi gbéra àsìkò tiwọn náà two thousand years ti lọ two thousand years ni gbogbo àwọn àsìkò yẹn máa ń lò àsìkò táwa wà ń sìn àsìkò tí oníkálukú máa dá ara ẹ̀ mọ̀ you've got to understand yourself You got to know yourself You got to know whom you are You got to know the son and the daughters of whom you are ibo ló ti jáde irú ẹbí wo ló ti jáde kí ló ń ṣe nínú ìdílé yín tí wọn ò gbọdọ̀ má ṣe kó ba lè jẹ́ èèyàn kí lẹ́lẹ́dàá ẹ fẹ́ tó ṣe tó fi ń dààmú ilé àfa ilé wòlíì ilé aláwo tó fi gbéṣẹ́ fún ẹ tí ò pík tí gbéyàwó ẹ fi ń dàrú tọkọ ẹ ò fi láìkí ẹ kí ló yẹ kó ṣe tó ṣe tíyàwó ò fi láìkí ẹ tọmọ ò fi láìkí ẹ tó fi lè bímọ ìgbésẹ̀ wo ló yẹ kó gbé tó gbé tó ń díṣẹ́ lọ́wọ́ tó fi ń tọrọ jẹ orí tó bá máa gbé ni kò ní ṣàìgbé aláwo eréko ni orí tó bá máa jà fún ni ẹ̀mí tó bá máa jà fún ni á gbé ni pàdé olùkọ́ tó máa fi irú ẹ̀mí tó wà lára ẹ̀ tó máa fi yé ẹ ibi tí mo fẹ́ dúró ọ̀rọ̀ sílé ní nìyẹn ẹ má gbàgbé tó bá fẹ́ sùn lálẹ́ má jẹ́ ká kìsà wà láyìíká inú yàrá ẹ lẹ́gbẹ̀ẹ́ ibi tó ń sùn jẹ́ ká àkísà jìnnà síbi tó wà tó bá fẹ́ sùn lálẹ́ gbìyànjú tó bá jẹ́ pé ò lówó wọ́n ti dènà débi pé ò rówó ṣe nǹkan gidi mọ́ ò rówó tọ́jú ara ẹ mọ́ jẹ́ kí iyọ̀ máa wà ní orígun mẹ́rẹ̀ẹ̀rin yàrá tó ń sùn má jẹ́ kí abọ́ tẹ fi jẹun kù má jẹ́ kí ó máa wà nínú kíṣìn láì ṣe pé o fọ̀ tàbí kó wá kólẹ̀ síbẹ̀ kẹsùn bẹ́ẹ̀ ó máa ń fa àwọn ẹ̀mí burúkú àwọn ẹ̀mí àkísà àwọn ẹ̀mí ìdọ̀tí ó máa ń fa setback. wá gbìyànjú bó ti lè hùn kó rí àwọn ewé kan wà tọ́lọ́run dá o lè ṣe sára ọṣẹ o lè gbó kó fi wẹ̀ ẹ lọ gẹ́ẹ̀tì ewé àkókò ìyálóde funfun ìyálóde pupa àti ewé ewúro ẹ dà mẹ́sìpárìsì sí pẹ̀lú omi àgbọn ẹ fi ṣúgà igun mẹ́rin sí kẹ́ máa tọ́ sí omi ìwẹ̀ yín aṣínà ńlá ni ó máa ń jẹ́ kíyàn tètè débi tó ń lọ ó máa ń fa kí ọ̀wọ̀ ọlọ́run àánú ọlọ́run kó má máa jìnnà síyàn ó lè máa ń fa ojú rere kò jẹ́ bó ṣe jẹ́ ọbakọ́ba kì í jẹ lẹ́yìn àkókò àdùnkàn báyìí ní tirẹ̀ kìí àdùkàn ní Tóyìn àwa kàn lọ́mọ aráyé ń wá oyin o wọ́n wá wa sí dáadáa lágbó ọlọ́run àti èmi àti ẹ̀ mọ̀tá ò ní ṣe lé wa lórí nọ́mbà tẹ̀lé fi bá mi sọ̀rọ̀ lórí WhatsApp máa sọ fún wa severally ohun tún sọ yẹn zero eight zero six zero six eight three nine one seven àpótí ẹ̀rí ìtẹ̀síwájú adúláwọ̀ májẹ̀mú adúláwọ̀ foundation God bless all my lovers God bless all my fans. God bless Agbekoya Security. God bless all our members across the world. God bless you. One love keep us together till we meet again. Ire